Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. mo fi ti abiyamọ ṣe mo fi pé à o kí ni ká ti gbọ́ òun ni mo fi ṣe mosin tí mo ṣe if not ṣé o rò pé ó máa lọ bẹ́ẹ̀ ni o ò lè lọ so ìwọ náà wá dé one claim àbí somebody that broke my motor ṣé títí mo ti wá bá ẹni ṣé bí kí náà ti ń pè mí ò tiẹ̀ gbó ògbó ògbó sétí ni o lè mi brag and she come every day to boast ṣé o expect pé kí n má sọ̀rọ̀ you came to my shop and I left you so you expect me you that came to social media immediately tó kó ṣọ́ọ̀bù mi tó ti post ẹ̀ you that tó ti bẹ̀rẹ̀ sí ṣe lẹ́yìn tó tún dé náà ojoojúmọ́ ló ń bú mi bó ṣe ń bú mi ló ń bọ́kọ mi you expect me to now kẹ́ kí n wá calm down kí n máa wá wù ẹ̀ kán ní kí ló dé kán nítorí pé ojú ọmọ ìwọ ló ń san school fees wa kó bá tẹ̀ jẹ́ ọ̀gọ́lẹ̀ ẹ̀yin lẹ́ni gbogbo nàìjíríà máa dá ẹ lóhùn ó gbà bó gbọ́ máa dá ẹ lóhùn ká ní ìwọ lọmọ Tinubu ìwọ ni president gbí wàláì máa dá ẹ lóhùn máa dá ẹ lóhùn mi ṣe ní dá ẹ lóhùn I must serve my own freedom my own freedom of speech I must serve it I and I should know my rights I should claim my rights I should know when to claim my rights it is not you that will be telling me eh, nǹkan wá ṣe nínú ṣọ́ọ̀bù mi and you expect me to. just keep quiet kí n máa wù ẹ́ tó bá ní kí ló dé wọn nítorí pé mi ò sínú àwọn tó mi sínú group empowerment yẹn kátẹ níwọ ló ń bọ mi tó bá bọ ẹwọn gan wọn bá ló mọ. so you now came to my shop do you think it is bó ṣe máa lọ nìyẹn èmi fúnra mi láti gbẹ̀yìn gan mo ti security mi ti wà ókè ó ti ṣe kíní ju tẹ́lẹ̀ lọ pé ọba mi dán àgbà àgbà wò sí yìí wàhálà ni wàhálà ni mi ò lè kò sí tẹ ẹ lè ṣe ká ẹ mú jẹ this time láyé àtijọ́ ni èyí tó wá jẹ́ pé nísìnyí ó tiẹ̀ lẹ́nu àti máa fi àti máa tún fi brag sí mi tó bá jẹ́ ẹnu ẹ̀yẹ́ ń jọ yẹn ti bá mi wọ́ tó jẹ́jọ́ ẹ̀ lẹ́nu ẹ̀ ńjọ́ ẹ̀ kan ti bá mi wọ kí káti ẹ̀ ti ja ìjà yẹn gan káti dá ìṣù yẹn lẹ̀ gan kọ́lọ́pàá tó dé. kó bá jẹ́ pé kí ti bẹ́ẹ̀ wọ gidi káwá wo ẹni ọ̀nà ẹni máa sọ fún mi pé o ṣe wá bá mi tẹ́rítìrì mi o torí mi tó wá ká mọ́lé tó wá ṣoríṣiríṣi fún mọ́lé kẹ́mi wá fi ẹ́ lẹ̀ bẹ́ẹ̀ but èmi mo mo mo mo tún mo tún gbé mọ́ra ibi tẹ́ ẹ lọ tẹ́ ẹ ti lọ tọ́ọ̀nù yẹn níbi ojú èṣù yẹn ṣé ọmọ yàrá bọ́ọ̀sì tó wà ń bẹ̀ tó bá jẹ́ ọmọ bọ́ẹ̀ tó bá yẹ kó ọmọ mi wà ń lé kí n sọ fún gbogbo wọn kó yá mọ́tò yẹn ò gbọ́dọ̀ lọ kẹ́mi kan pariwo pé mọ́tò yẹn ò gbọ́dọ̀ lọ wọ́n ṣe nǹkan báyìí inú ṣọ́ọ̀bù mi wàláì wọ́n á sun iná ọmọ mọ́tò wọ́n á sun yín mọ́nu mọ́tò yẹn tí ò sí tó máa ṣẹlẹ̀ mo ro tọ́lọ́hún ni nà ó dénú ṣọ́ọ̀bù mi òṣò oríṣiríṣi fún mi and you now expect o tún o tún bòsì lórí social media lójoojúmọ́ so you expect me nísìn ẹrú ọba láyẹ ọba láyẹ tó tiẹ̀ wá sọ mí ìwà mọ̀ nǹkan tó expect do you expect me to come to social media kí wọ́n sọ pé ó dá má bínú o ó wá ṣọ́ọ̀bù mi ah, o ṣé o wà okay ṣá ṣé o wà okay. you expect me pé lójoojúmọ́ yẹn bó ṣe wá wá yẹn ẹ̀tọ́ yín ṣe ọba alátẹ̀ nǹkan oríṣiríṣi gbogbo àwọn right up gbogbo àwọn ọmọ oníta ẹ̀fún right up ẹ̀ fún ọmọ gbogbo ọtá ẹ̀ fún right up ó yẹ kẹ́ tún fún ọmọ right up náà ẹ sanwó right up kí right up wọn yẹn wá gbé mi nu ṣọ́ọ̀bù mi kán ní kí ló dé kán lọ wá bá mi nu ṣọ́ọ̀bù ó yá màdámù ìwọ tán wá bá nu ṣọ́ọ̀bù ó yá má bọ̀ ìwọ tún ni criminal sin bóyá bọ́ ṣe ń da nìyẹn gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún ọlọ́pàá wa tẹ́ ẹ̀ ń ṣe ní nàìjíríà yìí ṣe lè ṣe nù yín ni ṣé ọlọ́pàá lè invite èèyàn nù yín kó má yọjú sọlọ́pàá ṣé ọlọ́pàá lè invite èèyàn nù yín kó má yọjú sọlọ́pàá èèyàn ń ṣe nǹkan tí ò dáa rárá rárá tí ò ṣe gbọ́ sétí ẹ̀dẹ̀ wa àwọn ń wíru ẹ̀ ń wíru wọ́n ń wíru ẹ̀ ń wíru ẹ torí pé ẹ wọ́n ti fẹ́ nìkan ẹ torí pé àwọn nǹkan wọ́n torí wọ́n ti gbá nǹkan lọ sí kóòtù torí ẹ̀ náà ṣe lọ ṣe wanted náà ṣe wanted kìnnì wọ́n ń wíru òun wíru wọ́n lẹ́ni tó kú wọ́n náà fẹ́ ṣe autopsy ẹni tó o gbà tó o ló fẹ́ tó o gbà ìwọ charity ẹ ló gbà charity ẹ ló wá sórí social media ló sọ fún wa pé o fẹ́ tọ́jú ọmọ ìwọ ló sọ fún wa o tó ṣòlè ibi tó o ló gbé gbogbo ẹ̀ la rí ká má tiẹ̀ rí gbogbo ẹ̀ ni mo rí tó ń pòsì sí tí mo wá mo ń rí bó ṣe ń ṣe yẹn tó ń pòsì ẹ̀. àrìnà onílé kan ló fẹ́ gbà fún wọn gbogbo ẹ̀ náà bàbá orí ojú ìsọjí olè kíyèsí ara bẹ́ẹ̀ wo rí bàbá lẹ́gbà bẹ́ẹ̀ wo rí ẹ̀pà gboyìnbíká straight from the heart òun tiẹ̀ láyé wa jù straight from the heart ẹ̀ láyé wa orí ilayọ̀ ni mo ti ń rí most of it ọmọ máa post ẹ̀ síbẹ̀ ni ó ló máa gbálé fún wọn ó máa ṣe gbẹ fún wọn ó máa ṣe bó ṣe ń ṣe tiẹ̀ àwọn tibí náà wọ́n máa mú defense wọn wá a máa wò bí wọn náà ṣe ń gbé tiẹ̀ a máa wò ókè lọ sọ́dọ̀ ọlọ́pàá kó lọ ṣàlàyé ó kó lọ sọ́dọ̀ ọlọ́pàá ó lọ ṣàlàyé ṣọ́ọ̀rọ̀ bá ńlá ọ̀rọ̀ tèmi ṣó ó jẹ mọ́ ọ̀rọ̀ wanted ni ṣọ́ọ̀sọ ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ lè ṣe ó jọ mọ́ tó ń sọ ni lísì lóun ti fẹ́ lọ́lọ́run lọ́wọ́ àbórí lísì lẹ́nu ọ̀nà Àbújá ṣó orí èmi mo ti lọ kọ statement mo ti kọ tipẹ́ tipẹ́ tipẹ́ torí mo pẹ́ lè fẹ́ gbọ́wọ́ wèrè kan yọ ó ní mo ṣe lọ sàbújá ni mo ṣe lọ sí first headquarter ìmídẹ́rì ìtaṣọ ọdún tí ó tọ́ yẹn báyìí ni mo ti lọ ni mo ti lọ kọ́ tèmi bẹ̀ ó lè dé ní sikẹ́ torí mo pé àwọn nǹkan tá a máa ṣe àwọn ọlọ́pàá kéréje kéréje àwọn òṣèpẹ́ ni a máa gbé lẹ́sẹ̀ a máa fọlọ́pàá embarrassing èèyàn ni mo ṣe lọ mo ṣe lọ ṣàlàyé tèmi mo dẹ̀ ti ṣàlàyé tèmi síbẹ̀ tọ́lọ́pàá bá ní nǹkan bá mi sọ wá pè mí mi ò wọn ò tí ì pè mí wọn bá mi sọ nǹkan pé ẹnìkan wọn pé kẹ́sì tá a máa tún gbọ́gbọ́ rí narí pọ̀rọ̀ ọ̀rọ̀ yábèjì so kí wá níbo ni ìpàdé ọlọ́jà ti wèrè kí ló kọ̀rọ̀ bá lánàá tilẹ̀ kí ló kọ̀rọ̀ àwọn tí ò ṣẹlẹ̀ nù tilẹ̀ ọ̀rọ̀ yábèjì náà ṣì ń bẹ́ẹ̀ sọ lọ sọ yẹn tó bá tiẹ̀ sì ní plan pé lọ́la kan o fẹ́ káwọn ìyá ẹ̀ kan ṣẹ̀wọ̀n ìwọ jẹ́ ká máa wò ó káwọn ẹni tó fẹ́ ṣẹ̀wọ̀n tóró ẹni tí ò bá rìn ń du bèbè ẹ̀wọ̀n kò ní ṣẹ̀wọ̀n torí ẹ̀ nígbà tó wá sí ṣọ́ọ̀bù mi orí kéèyàn kan fọkàn ẹ̀ nígbà mo fẹ́ ṣe kinní gan orí ṣé wọ́n fọ gíláàsì mọ́tò wọ́n kàn dé títì ló wà tán la wọ́n kàn fọ gíláàsì mọ́tò ó rí gbogbo ó rí ó rí gbogbo caption nǹkan tó kọ lórí TMS blog yẹn ó rí bẹ́ẹ̀ àbórojú orókójú gbogbo àwọn èèyàn fọ́ rí tó bá mọyì àwọn lọ́ọ̀yà àwọn gbogbo àwọn SARS àwọn èèyàn bí wọ́n ṣe ní SARS rẹpẹtẹ wo wọ́n kórè platform mi bí wèrè bó ṣe ní lọ́ọ̀yà lèmi náà ní lọ́ọ̀yà bó ṣe rí mílíọ̀nì àwọn mílíọ̀nì àti wọn pariwo yẹn wà láì wọ́n kún ọwọ́ mi bó ṣe ní àwọn politicians lèmi náà ní politicians kábọ̀sibọ̀sí ó jura wọn lọ kò sí politician tó lè ní ní nàìjíríà wà láì àwọn tí mo ní dupò àwọn tèmi pọ̀ ju tiẹ̀ lọ wọ́n pọ̀ ju tiẹ̀ lọ àwọn ọmọ ẹ̀yìn ni wọ́n mọ̀ àwọn tèmi pọ̀ ju tiẹ̀ lọ. tó láwọn ọ̀gá wọn tí ń bá rí wọn sójú korojú mi ò sọ pé kí n má ì tí ì rí wọn ẹ̀sáàpù kìrùbí tí mo rán lẹ́ni ìsìn tó jẹ́ pé wọ́n ní wọ́n ṣe mítà àwọn èrò pọ̀ ń bẹ wọ́n ṣe kí n tí mo kó ń bẹ ká lè mí fúnra mi kí n kó akọrin kí n rí ọ̀nà ìbúmúdà ṣírò ọbaṣá wàláì kò ń ṣe tẹnu wọ́n máa dì mí lọ́wọ́ mú báyìí ni ìyá mi kò sí ọlọ́pàá gbogbo um, politician ìyá mi náà ń pè mí wọ́n ń pè mí wọ́n because mi ò wá bí mo wàláì kí most of them jù mí lọ ìyá ìyá mi náà máa pè mí because wọ́n wò pé ọmọ wúmà yìí ó ṣèṣe ìyá ó dúró fún ìyá fún everybody tóbìnrin bá fẹ́ yàwó sílé á níyà mi ni bó tilẹ̀ kọ́kùnrin yẹn dàgbà tó èmi dúró gẹ́gẹ́ bí ìyá nínú ìlú yìí fún àwọn tó bá ṣe dáadáa ni táwọn tí mo fẹ́ ni o lè fi máa rí most of them o lè fi rí most of them tó fi ń pè ìyá mi ìyá mi kò ṣe pé mo bí wọn lọ́mọ ni òun ṣèyàwó ilé wọn ni ò ẹnìtì pẹ̀lú wọn bọ̀ wọ́n pọ́n mi lé ni torí pé mi gan pọ́nra mi lé ni tá a bá dá tá a bá tún ṣà tó bá bẹ̀rẹ̀ tá bá bẹ̀rẹ̀ sí ti lọ ṣé ìwọ àwọn tẹ́ tóra ṣe lè ti tó mi nílùú yìí ni ní nàìjíríà tájọ wà yìí kò sẹ́ni tó lawọ́ agbára kan léyìn lórí ẹ̀yin lẹ́ ń lọ́wọ́ agbára kiri ẹ̀yin lẹ́ ń lé nǹkan kiri ẹ̀yin lẹ́ ń dà nǹkan rú kiri bí Liz Anjorin ṣe wáyé ọmọ yẹn lòun ò bá ń ẹ fílẹ̀ you don't mention her name on your platform you leave her ó ti sọ pé ó ti ṣe gbogbo kan ó ti sọ ó ní àwọn ọmọ àwọn ọmọ kí ló ti ń pè fọlá ó ti ní tán bá rí i pẹ̀lú àwọn ọmọ Lizzy kìíní kan lọ́la kan fọlá fúnra rẹ̀ ó máa ra Lizzy pa jẹ ó máa ṣe gbogbo ẹ̀ àti gbọ́ all of us àti àti àti keep our our fingers crossed àti re agbórígbó abáṣe wa ẹ máa ṣọ́nà kẹsì máa gbàdúrà ní gbogbo àbáyé gbogbo àti wà lórí pé ẹ jẹ́ ká mọ tọ́lọ̀ máa ṣe o ti sọ o ti níbi tó máa sin fọládébi tẹ́rù ò ti níbà adé ti rí pé o ti sin débi tẹ́rù ò ti níbà lóòótọ́ so leave everything ẹwọ́ ẹ̀sìn fi gbogbo ẹ̀ síwájú ọlọ́run leave everything live living Lizzy say life with your own live your life let's live our Lizzy live our life live your own life let me Ọbalẹ̀ Elizabeth let me live my own life ibi tí n bá ti fìyà jẹ jẹ́ ká fi síwájú Ọlọ́run wá ìtẹ́ ìkọ̀kọ́ fi láìpẹ́ kínní ẹ má má ẹ má má wá tàmọ́ má tàmọ́ tá a bá dálẹ̀ tá a bá tuṣà kì í ṣọ̀rọ̀ tẹnu tá a bá ti dálẹ̀ tá a bá tuṣà Nàìjíríà má rò pé bóyá àwọn tó ń tẹ̀lé ẹyẹ ló jù má rò pé àwọn náà lẹ́nu jù ibi tí màá pa ti ni màá túlẹ̀ màá jí ti wà. láti bo síbo á dẹ̀ sọ́sọ́sọ́sọ́ náà ẹ máa lẹ́ẹ̀ni gbọ́ ẹ ṣáà máa dúró lórí pé ẹ fẹ́ ba ayé àwọn kan jẹ́ ni will you sit down somewhere and say o fẹ́ ba ayé àwọn kan jẹ́ ni tó fẹ́ ba ayé ẹ̀gẹ́ ìṣẹ́ ni ẹ máa jókòó káyé òun bàjẹ́ ṣẹ́ ni ẹ máa jókòó ní ibi tí ò ti yẹ nǹkan nìyẹn táyìn bá ń sáré páyẹ nìkan fẹ́ bàjẹ́ tẹ́niyẹn jókòó páyé tòun ò ní bàjẹ́ lójú yín ibi tẹ́ ti ń fi àjẹra yín nìyẹn náà let everybody ẹ lọ fèsì business ẹ lọ fèsì kíná tí ń pè yín ẹni bá ní ẹjọ́ lọ́dọ̀ ìjọba ẹ lọ fèsì ẹ̀ ẹ dún nígbà tí gbẹ problem ẹlòmíì máa dé tí ẹ ti dé nìyẹn fún fèsì ẹ̀ o wàhálà ẹ bá dé o ò lè dọ́ọ̀jì ẹ̀ torí ohun tó fẹ́ ló tọrọ bí wàhálà tó dé wàhálà ó ti dé nìyẹn wàá dẹ̀ fèsì ẹ̀ ó máa fèsì ẹ̀ ni ta ló fẹ́ bẹ fèsì ẹ̀ ṣé èmi ni mo gba èmi ni mo gba ẹni tó kú ni ṣé èmi ni mo gba ṣe charity ni èmi gan náà lè mo mo lè gbó lórí platform mi ni ò ṣe máa fi ṣe ẹ fi ṣe nìyẹn ẹ lọ fèsì problem yín problem ti ẹ nìyẹn that's your problem Dorkas going to going to station all this wanted of a thing that's your problem is not mine You stop posting, putting my name on your platform again. If you continue coming for me, I will come for you deeply. Máa dìgì ayé ẹ̀ tí ó máa You don't mention my name again. Stop mentioning your ban Elizabeth again because I'm not part of your problem. Mi ò sí láàrin àwọn tó dá mi dá kankan sọ́gbọ́n ayé ẹ̀ ohun tó fẹ́ òun ló tọrọ ohun tó fẹ́ òun ló tọrọ ìwọ ló fọwọ́ ara ẹ wa it's not me ìgbà tẹ́ ń gbọ́ ọmọ mi ò bá yín sí ń bẹ̀ àìmọye ọmọ tẹ́bí ń pa lójú títì tí wọ́n lè help kí ló fa jàgbàjàgbà wọ every ẹjọ́ don't if you see on this one if you continue to mention my name Mobile Elizabeth see my name on your platform is ó tiẹ̀ wá irritating gbogbo ìtẹ́ ǹkan wèrè orúkọ kiri tẹ́ ǹkan kiri tẹ́ fáwọn kiri gbogbo mo kọ́kọ́ ń wòye pé kìíní if you don't stop mentioning my name if you don't if you come putting my name on your platform máa bẹ dig yẹ máa dig yẹ tó jẹ́ pé ibi tó máa bá rẹ ò expect ẹ don't mention my name again face your problem face your warrant mi ò bẹ síbẹ̀ mi mọ nǹkan tó pa yín pọ̀ mi mọ gba tó gbọ́ mọ́ ọlọ́run dẹ̀ rí i station ni mo ti ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ò ṣẹlẹ̀ ọmọ ọlọ́wọ́ ṣíbí yẹn ló ni mo ti gbọ́ gbogbo ẹ̀ everything mi ò bá yín dá sí ẹ lọ wo ibi tó ti sọ pé bóyá ìyá àbèjì ọ̀nà ìyá ẹ lè rí orúkọ ẹ tí ẹ lè rí ẹ lè rí ọba lè Elizabeth washing mi ò ń dá sí gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ò ń bá èèyàn ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn because tí a bá ń ṣe charity tẹ́ ẹ̀ máa ń gbé tí ń síta charity tèmi ń ṣe ní fúnra ara mi owó tí mò ń ná yìí one week fúnra ara mi mi ò lè bọ́ọ̀sì àmà fẹnu ara mi sọ àwọn tèmi gan ṣe fún wọn pọ̀ gan mi ò lè gbé gbá kí n sọ fún yín ni ṣẹṣẹ ṣọọṣì ṣiṣẹ ṣọọṣì mi ni mo fẹ́ kà ní ara ṣáàrìtì náà kọ yẹn so ìyẹn máa fi tèmi lẹ̀ máa máa gbọ́ tẹlòmíì reason test ẹ lè rí mi tí n bá ra nǹkan tán náà fẹ́ ṣe problem ṣe nǹkan kan nídìí owó you will see me mo lè gbé sórí kí n bá ti gbé sórí kiri mi àwọn tó jẹ́ kí náà ti pè wọ́n á ní madam ṣètò tọ́ ni èmi ṣe bá ti tí mo ti post ẹ̀ àwọn tó ń ṣe gangan máa gbà nísìnyí ẹ̀ tẹ̀ lè rí kí n post ẹ̀ mi òun láti bíi two years ago mi ò fẹ́ post irú nǹkan bẹ́ẹ̀ yẹn i will tell them go to baba go to Oriyomi Hamzat àìmọye èèyàn tí mo ti refer sí Àgbàlá Gabriel i don't do it. I don't do it. That is me. I don't do it. Ah, mi ò ń gbowó kíní bẹ́ẹ̀ ni ò ń ṣe kíní kí máa ṣe afágbá ẹnìkan ẹnìkan sick àìmọyàn tó sì kì ní ọ̀dọ̀ mi bíbá ṣọ́ọ̀bù mi yẹn lánàá mi ò lè sọ iye owó tí mo ná láti monday mo dẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn kí wọ́n máa gbé sórí platform kí máa gbé kiri èèyàn kan rán mi iṣẹ́ ni ẹ ṣe ti yín kálukú ṣe tiẹ̀ ohun tó bá pè kálukú ló máa ṣe it is not everybody that loves Putin ẹ eh, afẹ́ṣe kínní ẹnìkan nídìí owó ọlọ́run fi rọ̀ yín lọ́rùn jura wa lọ mi ò mọ̀ ṣe ni tó bá mo jẹ́ ẹ̀dá kan tó mọ nǹkan tọrọ ni má má rí nǹkan gbà lórí mi ì mọ tọrọ mi ì mọ mi ì mọ mi I don't know how to do it. mi ò mọ ṣe mi ì mọ bó ṣe ń tọrọ nǹkan mi ì mọ bó ṣe ń ṣe. Shola Bangoye, how are you, Jai, my beautiful sister? Look at this, my friend. She's my junior friend. Ọ̀rẹ́ mi ni to be sincere with you kọ́nà kó ṣàánú wa ọ̀gá mi ti pè mí ṣẹ́rí ibi tí ò ti dáa kéèyàn máa ṣe kínní nìyẹn miss kọ́ọ̀rì ṣẹ́rí ṣé mo sọ pé mo lọ́lé ọ̀nàrẹ́bọ̀ ọbaṣá òun rèé ẹ̀rì miss kọ́ọ̀ wọn rèé wọ́n ti pè mí ṣẹ́rí right ọ̀nàrẹ́bọ̀ òun ni right ọ̀nàrẹ́bọ̀ múdàṣírò ọba ṣẹ̀ṣẹ̀ àrè wọn ṣẹ́rí ṣẹ́rí ẹ ṣáàrí ẹ rí right honourable musa ṣe mo lọ́ọ̀lẹ̀ wọn mi mi rí bí wọlé mo sáì mọ́ ṣe gì mo ti wá kí mi ò rí bí wọlé wọn ló ń pè mí yẹn tí n bá jẹ́ èèyàn burúkú spíkà gbogbo Lagos State á pè mí padà wú àmà imu ṣe mo ṣe ṣama local government ṣe sọ fún ọkọ mi pé ah ẹ lọ bá mi pé sísá mi wà ọkọ mi ta ni ó ti lọ́nu mọ́tò kò ní bọ́lẹ̀ ẹ wò ẹ ṣáà bó ṣe lọ yìí ó ní nǹkan tó ń sọ fún wọn nìyẹn ìgbà tó gàrí tó mo rò pọ̀ gàrí mẹ́sẹ̀gì mi náà ń pè mí bó bá ṣe ṣe rẹ ní nàìjíríà ló ṣe máa bára ẹ mo lọ kí wọn ni ẹ rọra ṣàká kí yín pé kínní so mi ebi bó bá ṣe gbéra ẹ ni ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ lọkọ dípọrọ ìwé ti pé kínní ṣọlá Bámgbóyè when she she has big serious problem ó tóbi gan she was like ah mo bẹ ni mo bẹ ni time tó ní problem time lèmi náà ní tèmi container mi bọ́ sí àwọn èèyàn máa ń ná àwọn ọ̀rẹ́ ìkílé tán fún lówó and it is not what people are saying please mo bẹ̀rẹ̀ sí ibẹ̀ but to God be the glory lẹ́ni lẹ́ni she is even thanking me undergroundly pé ah ọpẹ́lọpẹ́ mi because ọmọlẹ́yìn ti social media ni owó social media yóò dẹ̀ fi bẹ́ẹ̀ dá kí wọ́n máa gbà fi ṣe business kò dá rárá mo mo mọ̀ ní nǹkan tí mo máa ń rí ni máa rí ẹ̀wẹ̀ mi ti rí mo ti rí oríṣiríṣi àwọn èèyàn mo ti rí ìrírí oríṣi àwọn èèyàn lórí social media yìí tí n bá láì gbogbo orúkọ bẹ́ẹ̀ èmi máa máa gba nǹkan but I don't know how to do it ó ti pé ẹnìyẹn òun ṣe máa ṣe tiẹ̀ lọ máa máa cross path anybody you can't cross my path and you expect me to sit down and start watching watching àbí kí n máa lù ẹ́ bíi pé ẹ o kò sí nǹkan kan máa dúró tì ẹ́ gidi ni ah, èmi ọba lè lisa wàláì máa dúró tì ẹ́ gidi mi ò mi ò ń bá àwọn ṣeré o because I don't cross people's path I don't put people's cross people's path you don't cross my path how can you come to my territory tó rò kó kan lè disgrace mi kó lọ bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ tún wá adẹ̀ ah, tún sọ pẹ́dà ìjọ mélòó ló lò ìjọ mélòó ló lò ṣé wọn pọkọ mi ni àwọn èèyàn tó pọkọ mi wà bẹ́ẹ̀ náà tó ń dẹ̀ bọ́ ọkọ mi sọ̀rọ̀ sí ṣé wọn ò pé wọn bá sọ̀rọ̀ ni and we all everything dẹ̀ lọ bẹ́ẹ̀ kó o dẹ̀ máa lọ kíkà kó máa lọ o dé báyìí bẹ̀rẹ̀ sí bú family mi so do you expect me to now sit down and now say eh, eh, eh, kí wá dákẹ́ no mi ní dákẹ́ you don't even need to put my name on it yeah o oh, need àti put orúkọ mi ó ṣe wá ń oríṣiríṣi àwọn ọlọ́pàá àwọn ẹni tí àwọn tí wọ́n ti ẹ̀rí ti yúrò ń tó bá ṣẹlẹ̀ lọ́lọ́pàá máa dànà ń tó bá rí náà máa ṣe it is glaring èyí tí wọ́n ṣe ìgò ó ti fi wọ́n glaring gbogbo èèyàn wọ́n ti rí i pé ọmọ yìí ó ní lọ́wọ́ di sẹ́rù ọlọ́pàá ṣe máa declare wanted ó dẹ̀ you ó dẹ̀ ó dẹ̀ feel rigid your mind is too rigid ó dẹ̀ wá ṣé bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ ó dẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ kí ló gbé irú òkúta ló gbé sẹ́yà bẹ́ẹ̀ yẹn ó láyà gan ó wá àwọn ọlọ́pàá wa ló ló wọ́ bẹ́ẹ̀ yẹ ó wá ó wá gbogbo oríṣiríṣi òun proof ṣé proof náà ìwọ ló ra dátà fún wọn kó máa wò wọ́n lójoojúmọ́ tí ẹ náà náà ń wò tí ẹ náà ń wò ìwọ lọ́lọ́pàá ń wò ìwọ lọ́lọ́pàá ń wò o ò mọ owó wọn tó ṣe o mọ ibi tí gbogbo ibi tó dé wọn tó ṣe fún mi nàìjíríà o mọ ibi tó dé ni o ò mọ ibi tó dé ni ẹ wá ní ọlọ́pàá kan àwọn kinní kan Eh, kíní kan àwọn gbá kan àwọn ọlọ́pàá ẹ tiẹ̀ wá sọ títí títí náà ọlọ́pàá sọ̀kòkò àwọn ẹlẹ́rẹ̀ wọ́n gba bribe ọlọ́pàá ẹlẹ́rẹ̀ gba bribe tọ́lọ́pàá ẹlẹ́rẹ̀ bá gba bribe owó tẹ̀ àyín fún ẹ̀gán ló yẹ kó gbó lọ́wọ́ o yẹ kó sùn bẹ̀ tọ́lọ́pàá ẹlẹ́rẹ̀ bá gba bribe ọlọ́pàá ẹlẹ́rẹ̀ lọ bèrè ìgbà táwọn ọ́fíìsà tí ẹ lọ bèrè ìgbà sáà ìdíyẹn ti wà bẹ́ẹ̀ mo expect pé kọ́ ọmọkùnrin yẹn kan ti fún ní ráǹkì gidi bó bá ṣe bá wà ní Saheed o ò gbọ́dọ̀ ohun tó bá gbé wá bẹ̀ Saheed gbogbo àwọn tó àwọn ọlọ́pàá tó wà bẹ̀ lẹ́lẹ́rẹ̀ yẹn lẹ́lẹ́rẹ̀ yẹn ó rántí ní gátàwá station tán ọmọ mi ò dó síbi tí ẹ kán dó sí ṣé wọn mọ̀ pé mi ni kán ọmọ wa tó wá kọ protest kí ló ń ṣe ẹ náà ó sọmọrọ ni ó yẹ kó sọpọ àwọn ẹlẹ́rẹ̀ wọ́n lu àwọn boys ọmọ tí wọ́n kó wá tán ọmọ tán gbé placard wa táwọn ọmọ yìí ò mọbi tí ẹ̀kọ́ dó sí tán lọ dó síbi station wọ́n lù wọ́n bí ẹni fẹ́ẹ́ pa wọ́n ẹlẹ́rẹ̀ ló wá ń sọ bí yàmàyàmà bẹ́ẹ̀ yẹn ẹlẹ́rẹ̀ police station ẹlẹ́rẹ̀ ló wá ń sọ bẹ́ẹ̀ yẹn ẹlẹ́rẹ̀ ẹlẹ́rẹ̀ gba kínní ibi tán ti gbó lọ́wọ́ yẹn ẹ̀rọ rojọ́ lọ ní mọ̀nàmọ́ná o rò pé ó máa dé bíbà o rò pé bóyá èmi èmi á dé bíbì ní sọtẹnu káàdẹ̀ tó sọ ẹ̀ tí máa kọ́ bá ńlá kẹ́ tó sọ máa kọ́ bá ńlá continue co dá orúkọ and ẹ̀yin speakers ẹ máa rà bẹ́ẹ̀ the the more you come for me the more I continue to dig I will dig yam máa dig here, pẹ̀lú ẹ̀ máa dig ẹ̀ èmi wá èmi kéré nu ayé ni ṣé o rò pé èmi kéré nu Nàìjíríà yìí ni ìgbà táyìn kan fẹ́ ti tẹ́fẹ́ ti nọ́bọ̀ lù èmi ni mo dúró nì mo dúró mi gẹ́gẹ́ ti nọ́bọ̀ regardless of any ruling party tó wà nàìjíríà yìí nàìjíríà lèmi love I'm not talking of party. I'm talking of Nigeria, this country, Nigeria. I'm not talking of, see, I'm not talking of any party. I'm talking of this country, Nigeria. I just want my country to be great. Tó bá jẹ́ ọ̀nà ọ̀nà ń This is how I will come out and I have multi ti mo ti defend ẹ severally nígbà táwọn èèyàn Why don't you just come out for once and say the truth? ibi tó bá wọ̀ báyìí kò sáà da gbogbo ẹ̀rú ni táwọn èèyàn bá máa béèrè kọ́ lọ bàbá kàsálí á fún yín kọ́ lọ bá bàbá wòlíì kàsálí bó ṣe ṣe kúrúkúrú mọ́ bàbá yẹn náà lọ́dún náà nìyẹn ó mẹ́sọ̀ ó bírèkì ó mú bàbá yẹn kó tó padà lẹ́yìn gbogbo àwọn èèyàn tó bá súnmọ́ báyìí wàá kàn mẹ́sọ̀ pé ó da gbogbo nǹkan rú ni wáì tó lọ check ara kó tẹ̀ lọ help ara you have to go and check yourself and work on yourself first before you come out to castigate anyone here kí ni alájà aulat yẹn ṣe fún ẹ ìwọ náà máa ń gbéṣẹ́ wá bá ìwọ náà máa ń gbé ó yẹ kí wọ́n fúnra rẹ gbogbo àwọn nǹkan tó ń wò lórí social media yẹn táwọn èèyàn ń gbé jáde yẹn ó yẹ kó wò fúnra rẹ kó wò pé ah God kí ló fẹ́ kí ni nǹkan tó fẹ́ proof fáwọn àmì báyìí you have done bad you have done worst if nobody can tell you I will continue to tell you see Esabod Ọlọ́run ti dá ní ẹ̀dá. E ọlọ́run ti dá Esabod ní destroyer and Esabod stand what is stand to gain is for you for, he, for her to see you pé kí ọ pé bó ṣe wà yẹn o kí ọ̀tá ẹ kó lọ sí ìrìn àjò tó tó tó jẹ́ pé wàá máa regret for life if you think Esabod have any love for you you are you are okan okan tan ayé ara ẹ ni Esabod ò ní kankan ẹ eh, in fact ó ti sọ fún everybody yín ìzáìdà kó ti gbọ́ ọjọ́ kó ti gbọ́ ìpè àti àkókò tó ti mọ ìgbà àti àkókò Esabod knows that she knows that uh, ìgbà díẹ̀ ló kù fóun láyé. ó ti ba ayé ara ẹ̀ jẹ́ ó ti ṣe tó fẹ́ ṣe kákan máa retí òun fúnra rẹ̀ ń dúró dọjọ́ tí aago máa lù tó máa sùn tí ò ní jí mọ́ ni ìjọ tó bá jí ìhun tẹ́sábọ̀d dóde nìyẹn. ìwọ́n máa díẹ̀ máa ṣe ta ta tó fẹ́ fèsì anybody bíbá talẹ sabot tó fẹ́ face anybody kí ni ìwà àtẹ sabot ìwà àtẹ sabot ẹ méjèèjì tó bá ní nọ́mbà one ò bàyè jẹ́ ní orí social media ìwọ dọkàtà àti ẹ sabot ni ẹ̀yin gbogbo ẹ méjèèjì ẹ nìka lórí social media àwa sọ̀rọ̀ ẹ Especially pé kéèyàn dákẹ́ kó má sọ̀rọ̀ I will tell the truth and the truth shall set me free tó bá ku ẹ̀yin tó kù kẹ́ dákẹ́ kẹ́ má sòótọ́ tó bá wù yín kẹ́ má torí nǹkan tẹ́ fẹ́ jẹ àti nǹkan tẹ́ fẹ́ jẹ i don't care ìkọ́nu yín lè pàdé mi lọ́nà kẹ́ ní ibo mo fẹ́ gbégbá ni ẹ ṣáà má jẹ́ kojú mẹ́ta obìnrin tó ọmọ ẹ má jẹ́ kojú mẹ́ta lọ tó bá jẹ́ kẹwàá bíi méjì ẹ má lọ gbé àwọn tó ń ṣe báyìí wá fún mi o àwọn tó máa ń ṣe báńsà yẹn àwọn báńsà yẹn wọ́n lè tètè fi bọ́dì rọ̀ mi ṣùgbọ́n tó bá pọ̀ àwọn tí bọ́dì wọn ṣì dúró máa dó sí méjì tẹ́ bá dẹ̀ máa wá ẹ má wà ní kìnìún ẹ wá nígbà tí ojú bá mọ́ tẹ́ bá rí i pé ẹ wá fẹ́ kérò wà ní ẹ wá lọ́sàn-án gan ẹ wá lọ́sàn-án gan káwá ẹ kú mọ ṣọ́ọ̀bù mi àdírẹ́sì ṣọ́ọ̀bù mi wà bẹ́ẹ̀ ayé ìgbà tí mo dákẹ́ tí mo wo gbogbo yín tó jẹ́ pé ńgbà yẹn èèyàn lè bá mi dọ́rọ̀ ẹ̀wò ń sìn ẹgbẹ́ yẹn ní akówàtì kẹ́ máa wọ́nu lé wá báyàn kẹ́ máa wọ ṣọ́ọ̀bù èèyàn wá báyàn kẹ́ máa aráàsì èèyàn kí náà kó fún yín irú ẹ̀mí burúkú olówó àánú yín yẹn irú ẹ̀mí burúkú olówó àánú yín yẹn ẹ máa ní pé ẹ máa ní kinní kan ẹ máa láwọn kan ó ṣe lọ bá wọn lọ́tẹ̀ẹ̀lì bá má ní lọ́tẹ̀ẹ̀lì mọ́ bá má lọ́tẹ̀ẹ̀lì mọ́ níbi táwọn èèyàn ti fẹ́ ṣe nǹkan tí àwọn àbúrò mi gangan tó ń ṣe nǹkan lọ́wọ́ tí mo mọ̀ tí gbogbo yín náà rí tẹ́rí pé mo lọ sí patí ni tẹ́rí pé mo lọ sí patí ni tó jẹ́ pé tán bá gbé tán bá gbé tán bá gbé kinní hòtẹ́ẹ̀lì yẹn lẹ̀ for that day for that day kán lọ wo rẹ́kọ̀dì hòtẹ́ẹ̀lì yẹn I can prove it that you don't sleep in that hotel you only go there bóyá o lọ jẹun àbó lọ ṣe kinní àbó lọ àbẹ́ lọ ṣe fàájì ìrọ̀lẹ́ I can prove it. ibi tán invite tí mo ní invitation mi lọ́wọ́ invitation mi ni àwọn àbúrò mi ọmọ yẹn àwọn máa yẹ ni ọlọ́run invite mi síbẹ̀ Sunday àti lérè tí gbogbo èèyàn mọ̀ pé àwọn ọmọ yẹn àbúrò mi ni wọn àwọn ọmọ àbúrò mọ́ mi gangan gangan mo dẹ̀ lọ síbẹ̀ ẹ̀rá àbúrò mi bẹ̀ ẹ̀rá àwọn fámìlì mi bẹ̀ ẹ̀rí ọkọ mi bẹ̀ ẹ̀rí wá pàtì yẹn and you are saying torí pé èèyàn kan ó lọ sótẹ́ẹ̀lì ṣé ẹ wà ókè ṣá èèyàn kan ló gbọ́dọ̀ sun hòtẹ́ẹ̀lì ibì kan èèyàn kan ló ẹni tó wà bẹ́ẹ̀ yẹn torí pé ẹnìkan wà bẹ́ẹ̀ yẹn káàtẹ̀ wá níbẹ̀ náà ló wá wà èmi ò gbọ́dọ̀ rìn mọ́ láyé mi ò gbọ́dọ̀ débẹ̀ tàbá nìkan ṣe mi gbọ́dọ̀ débẹ̀ torí pé ẹnìkan wà bẹ́ẹ̀ ṣe wa ókè ṣá. ìka ló máa rojọ́ ìka kan ló máa dànà kí ló ń ṣe yín tàn ṣe bíi tẹ́ tí ò ṣe nìkan rí kí ló ń ṣe yín tàn ṣe bíi ẹni tó jẹ́ pé ilẹ̀ kò gbìyànjọ́ tó ẹ bá control lẹ́yìn you can't control me Abuja náà ti pè ẹ́ ibẹ̀ ni kò dé lọ mo expect pé kó máa defend ọ̀rọ̀ Abuja. ni kó máa defend ọ̀rọ̀ rẹ̀ ká ló fẹ́ defend ká ní orí orí ká lórí Facebook ẹ náà ti máa dẹ́ ẹ láre ká níbẹ̀ lọ́lọ́pàá ti fẹ́ yanjú ọ̀rọ̀ lọ́ máa sọ̀rọ̀ bíi tó ń tó kú à ń bẹ̀ yẹn ọ̀rọ̀ ẹni tó kú yẹn woman tán ló kú ìyá àbejì yẹn tó o bọ́ síta sọ pé o máa tọ́jú yẹn ni kó lọ máa sọ̀rọ̀ ẹ̀ don't talk about me don't even mention my name ṣé mo bá yín gba charity ni orí mi mo gba charity orí ọmọ kan tí mo bá yín tọ́rí ìwọ ló ló fẹ́ bèjì ìwọ ló fẹ́ tọ̀yà bèjì ìwọ ló fẹ́ o fẹ́ o fẹ́ tọ́jú ẹ̀ pẹ̀lú aṣọ o fẹ́ gbaṣọ ìyá lọ́rùn ẹ̀ kí n tèmi àti ọ̀rọ̀ nǹkan táyà sọ ti gẹ́ why is it now that you are mentioning ọbanla ọbanla name why what is my own sorúkọ mi wà nínú charity yìí ni David David David orúkọ mi kò sínú charity yìí náà orúkọ mi ò sínú charity mi ò dẹ̀ bá yín gba charity mi ò rẹ́gísà charity abẹ́rẹ́ mi mo rẹ́gísà charity mo mọ̀ òfin nàìjíríà náà tó a máa rẹ́gísà charity tó máa ti náà kankan tó máa ti ṣe tó fẹ́ ṣe tó fẹ́ ṣe mi ò ṣe kankan mi ní interest fúnra mo ní ti bá máa pé sixty years mo ní ti bá máa pé sixty years ni kọ́lọ́n fún mi lórí ọ̀fẹ́ ni mo bẹ̀bẹ̀ fọlọ́run ni pé fún mi lórí ọ̀fẹ́ tó bá fún mi ní kí n kọ́lé kí n kọ́ kí n káwọn èèyàn síbẹ̀ kán máa gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ kí n máa fún wọn lóúnjẹ kí n máa fún wọn lóúnjẹ kí n ti ní bóyá àgbàlagbà obìnrin bíi mẹ́rin tí màá fún nílé màá kọ́ áùsì wọn ẹ̀yin náà lè máa máa sóúnjẹ fún wọn ẹ máa tọ́jú ara yín o níbẹ̀ kí a máa manage ó that is pé àwọn ọmọ tí mo kún because mo rí pé kinní yẹn tí bá rí àwọn tó ń lọ títì àwọn tó wà lọ́dọ̀ mi mo rí àwọn mẹ́ta ni mo rehabilitate àwọn mẹ́rin four four of them four of them àjọṣe campaign ni nọ́nà àwọn ò lọ mọ́sẹ̀ màmá àwọn ò gbowó wíkà àwọn ò tẹ̀ wá kàn máa gbó lẹ́nu náà ṣọ́ọ̀bù yìí mọ́ ẹ máa fọ́n àwọn fẹ́ ṣiṣẹ́ when you see them now in fact bí mo ṣe ń wò wọ́n inú mi dẹ̀ ń dùn mo dẹ̀ ń gbàdúrà inú mi ń dùn tó bá rí ayé àwọn èèyàn tó ń da tó ń rí pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ tó ń ṣọwọ́ mi irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ń ṣọwọ́ mi ìmí ìgànnu wọn ìmí ìhà ló ń fẹ́ lọ ṣiṣẹ́ wọ́n mi ò fẹ́ ṣe business òun fẹ́ máa ṣe àìmọye ẹlòmíì tó ti ṣí pos ẹlòmíì àìmọye nǹkan tí mò ń ṣe fún wọn underground do I have to come and tell you this is what I do here orí títì bíbá nǹkan tí mo ti ṣe tí mo ṣe fún àwọn ọmọ tó wà lórí títì bíbá èyí tó bá ti rẹ́dí ọlọ́run tó bá ti kó síbi lọ́ba ẹ̀ ọlọ́run bá mi gbà wọ́n ni ìmí wọ́n máa ti ní márúwá tọ́nà á mánéèjì láàrin ara wọn ṣé èmi máa èmi mo èmi ráàyè gbogbo kí wọ́n máa ṣe ẹrù nǹkan tá a ṣe kí ló kàn mí pẹ̀lú gbogbo nonsense tí bá ṣe when you do good you do it for God not for public consumption kò ṣe fún gbogbo ọmọ rí tí bá ṣe mi ò ṣe ni mọ́ṣáláṣí àwọn muslim tó fẹ́ gbà wẹ̀ mo sọ bí àwọn èèyàn tó máa jẹun gbogbo ẹ̀ máa rí ti máa ṣe open something ni and gbogbo àwọn nǹkan tí mo ń ṣe yẹn God sees my heart mi ò tí ì mu pure water àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí láyé mi kí ni mo fẹ́ mu pure water mi gbọ́dọ̀ mú ni kò gbọ́dọ̀ kún ẹnu mi ni kò gbọ́dọ̀ orú owó bẹ́ẹ̀ yẹn ò gbọ́dọ̀ kówó mi ni ohun tó fi ń dàbí ìgbà tó yẹ pé olúwa ń ṣe díẹ̀díẹ̀ bákan lójú yìí nìyẹn mi ò ní interest I don't have interest ẹni tó lọ ọlọ́run nírú nǹkan bẹ́ẹ̀ yẹn o ò lè fowó rán mi kó fi one thousand naira rán mi síyàn mi ì lè ní ìgbọ́dọ̀ mú two mi ò gbọ́dọ̀ mú two cup ẹ lọ bẹ àwọn staff mi gan mọ̀ owó tẹ́m sí fún mi lẹ́ẹ̀mejì rí owó tẹ́m sí fún mi báyìí lẹ́ẹ̀mejì yẹn bọ́n ṣe wà yẹn ẹbẹ lọ́hùn staff mi gbogbo wọn mò ń pín fún wọn máa ń pín fún wọn tó máa fi náwó yẹn tán ni máa pín máa pín dé ajílété mò ń pín dábẹ́kúta pín káàkiri lọ́fọ̀ ó yà ẹ̀fún lágbájá ẹ̀fún lágbájá ìgbà yẹn máa rántí pé à o ti fún lágbájá ló ti pẹ́ I spend the little one I have I spend it kí ló ń ṣe yìí ṣé o gbọ́n ló ń ló ń ló ń bọ́ sórí social media ó pè ẹ́ òun ṣe nìyẹn go and do it ìwọ ló ti dágbọn kó gbálé fún yàn kó tún gbálé padà kó ká wá gbogbo yẹn mi tiẹ̀ gbọ́dọ̀ mi ìfẹ́ george yẹn because i don't know what what eh, kìíní ìwọ ló mọ nǹkan tó rí ìwọ ló mọ nǹkan tó rí nù nǹkan tó bí kò wà kó kò máa you you see let me tell you one good thing one one important thing kí tó lọ you lie a lot ó ń parọ́ jù ó ń pa irọ́ jù Dorkas ó máa ń pa irọ́ gan tó o bá kúrò nínú irọ́ tó ń pa yẹn irọ́ yẹn ò lè help ẹ and you stop manipulating things stop kó máa see o tún láì kó máa kó máa yí ọ̀rọ̀ it is very very wrong you are very young gbogbo nǹkan tó ń ṣe yìí ó ó ó dẹ sórí àwọn èèyàn torí tó ń yí ẹ̀ka most of them àwọn míì tó ń lówó lọ́wọ́ wọ́n fẹ́ fight battle wọn àwọn tí ò lówó lọ́wọ́ àwọn tó ń tọrọ nǹkan tó fẹ́ jẹ tó jẹ́ nǹkan tó fẹ́ jẹ àti tó fẹ́ jẹ́ òun ló jẹ́ kó máa ṣe kinní lábẹ́ to be sincere with you you don't see any see any right thinking people kan tó bá wà lọ́dọ̀ yẹn mi ì tí ì rí any right thinking people tó wà lọ́dọ̀ ẹ̀ any right thinking people tó wà lọ́dọ̀ ẹ̀ mi ì tí ì rí any right thinking people tó wà lọ́dọ̀ ẹ̀ àwọn ẹlòmíì tó àwọn kan wà tó yẹ pé wọ́n fi ẹ̀ ṣe ayé wọn ni wọ́n fi ọlọ́run olùwà ní gẹ́ kó pẹ́ kó tó yí ẹ èmi náà bí àwọn ọmọ tèmi bí n bá ṣe fẹ́ kó rí fún ẹ bẹ́ẹ̀ ni kó rí fún àwọn ọmọ tèmi náà ọlọ́run rí ọkàn mi sí ẹ ọlọ́run rí nǹkan tí mo nílérò tí mo fi bá ẹ sọ ní ọkàn mi pé save from this bad thing the bad attitude the bad àwọn ìwà tó ń wí kó change if you don't change the way tó fi ń lọ yìí Dorcas I will never say more than this Continue kó wá fún mi o tó bá ti ń wá fún mi màmá wá be ẹ ibi tẹ́mi fẹ́ kẹ́ lọ nìyẹn mention my name i will come for you back to back mi ní fiẹ́lẹ̀ lẹ́yìn kó fèsì nǹkan tó pa wá ti tẹ́ bá rí ẹ lọ máa sọ tẹ́ ẹ̀ mention orúkọ mi tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ mi tẹ́ ẹ̀ kì í bú mi tẹ́ ẹ̀ ń ṣe kinní jẹ́jẹ́ lolú ẹ máa máa lọ náà jẹ́jẹ́ lolú ẹ tí kálukú ti tó rò lẹ́rù ó ṣe ṣe kí má dá sọ̀rọ̀ yín rárá but you can continue to call, start coming for me every time àwọn tí a máa sọ̀rọ̀ àwọn ìkéde a máa sọ̀rọ̀ ẹ máa ṣe kinní kan wàá máa àwọn ta ló fẹ́ máa àwọn ta ni wọ́ you expect me to keep quiet for who for you I will never in my life I will never in my life read my lips I won't leave you unless ó bá jókòó sórí ọwọ́ ẹ̀ ẹjọ́ tó pè é sí ọ̀rọ̀ yá àbẹ̀gì face it ó ní kó face ọ̀rọ̀ Liz tó tún sọ yẹn ó tún fún ó tún ó tún bí ìgbà tó tún bu petrol sínú iná tó ń jó ni because start mentioning Liz bí ìgbà kò sí tó fẹ́ mú lọ́rọ̀ Liz nísìnyí kò sí ẹ̀ kò sí nǹkan tó fẹ́ sọ bí ìgbà tó yẹ pé wọ́n lo ó jàre Liz bó ṣe wà yìí kò síbi tó fẹ́ gbégbá ó jàre ọmọbìnrin yẹn tó bá lo jàre lease téèyàn kan bá sọ pé jàre lease àjọrì irọ́ náà pa fún ẹ I will come out to say the truth téèyàn kan bá lo jàre lease àjọrì irọ́ náà pa fún ẹ ó jàre lease àjọrì o Dorkas ó jàre ọmọ yẹn èmi I will say the truth about it truth tó wà lórí mátà yìí I will say it ẹgbà tẹ bú ọmọ yẹn títí tí ọmọ yẹn tún padà ẹgbà tẹ tún sọ pé ṣe peace ọmọ yẹn tún gba peace for peace to reign ó lójijì ẹ tún tàn kò dẹ̀ sí wọn dẹ́ kó tàn torí pé wà á ti sábọ̀dù ẹ ṣàjọ fẹ́ ṣọ̀rẹ́ pẹ́ ẹ fẹ́ ṣọ̀rẹ́ tipátipá ìṣá immediately tí ẹ sábọ̀ tún come tó ti come sórí platform ẹ tẹ́tí manu ṣe tẹ́tí ṣe yàmà yàmà lórí platform tó jẹ́ pé yẹn tó bá ti kọ́kọ́ star tó ti send star wèrè báyìí tó ti comment báyìí bó bá dé báyìí ọlọ́run yín dé ni ibi tí wàhálà tún ti bẹ̀rẹ̀ nìyẹn so you expect the lady to ibẹ̀ lọ́mọ yẹn ti jáde lónìí anybody tó bá ti lè bá Esabod ṣe òun àtẹni àwọn jọ máa ṣọ̀tá gba kalẹ̀ ni abẹ́ ti gbàgbé ni tẹ́yìn bá gbàgbé mi ò gbàgbé tẹ́yìn bá gbàgbé mi ò gbàgbé ojoojúmọ́ lẹ́sàbọ̀dù wà fọmọ lọ́mọ ojoojúmọ́ ló fi ṣépè ojoojúmọ́ ló ń ṣe ló ń ṣe oríṣiríṣi fọmọ lọ́mọ and you expect her to just keep quiet kò ní dákẹ́ ó wá ń gbé oríṣiríṣi fídíò ẹ wá ń ṣe pé kinní tó bá yẹ pé kinní ni gbogbo àwọn kinní yẹn bọ́ọ̀rọ̀ bá dé kóòtù ẹjọ́ a máa lọ plé ẹ̀ lọ má wọ̀rì gbogbo àwọn nǹkan tí wọ́n ní lọ́wọ́ yẹn kékeré ni kékeré ni kò sí abiyamọ tó máa máa rí gbogbo nǹkan kò sí ẹni máa rí nǹkan tá ẹ ṣe fún Liz láyé ẹ ta ló máa máa gbèrú rádàrá ẹ sórí platform ẹ ta ló fẹ́ gbé síbẹ̀ mi ò lè plé ẹ̀ mi ò lè play most of these things èmi tí mo jókòó yìí i have more than eight eight videos mi ò ń fẹ́ máa gbọ́ mi ò lè gbé sétí mi ìwọ lè gbé pé kiri tọ́ bá tí ọba gbé méjì mẹ́ta síta fún ẹ wàláì wá fọ́ bojú wàá máa béèrè pé ṣé wọ́n ló ṣe léyìí ni tó dẹ̀ ní date ó ní date and time let's be sincere with ourselves ṣé mi ò ní lọ́wọ́ ni èmi ò ní lọ́wọ́ ni. mo ní lọ́wọ́ mo ní lọ́wọ́ mo jẹ́ mo tiẹ̀ mo jẹ́ release kò jẹ́ gbé sórí platform ẹ̀ kò jẹ́ ṣe gbogbo ìgbà yẹn ọmọ èèyàn máa ṣe speaker kò máa ṣe speaker ohun wo àti ọmọkùnrin ọmọkùnrin ti bí tó lọ sí kinní ní UK ni ohun wo àtọmọ ẹ nìkan ni ẹ̀yin méjì yẹn ni ẹ̀yin méjì yẹn ni. ó ń ṣe kínní nǹkan tí mo play fún mo play ẹ̀ fún ọkùnrin ọkùnrin gbọ́ ìkan bẹ̀ wàláì baálé ilé àgbàlagbà ó ń da omi lójú ni pé akílódé mo nǹkan tó ń ṣe lórí social media ni tẹ bá ní kí ọmọ kan sọ̀rọ̀ Lizzy sọ̀rọ̀ ìgbà ayé ọmọ yìí ò tí di speaker ó ní date we have date and time ẹ lọ wá bí jókòó sí ká ẹ lọ jókòó jọ ẹyẹ gba àwọn àwọn àwọn àwọn nǹkan tó máa ń rùyàn tó máa ń bìyàn nú wa tó máa tó máa ń rùyàn tó ẹ tí wọn bá ń gbọ́ inú èèyàn gan inú máa máa bìyàn gidi most of àwọn èèyàn tó wà bíbá most of them gan òòrùn tí wọn mọ wọn ní àjọlẹ̀ nǹkan kó tó kọjá ìwọ ní oní kí ló ní lọ́wọ́ tó fẹ́ gbélẹ̀ kí ló ní lọ tó máa máa gbé presently àwọn nǹkan tí nìyí ṣe ló máa gbélẹ̀ kọ́mọ yẹn wá gbé tiẹ̀ síta àwọn nǹkan táyìn ti ṣe fún un kó gbé léraléra oṣooṣù kó gbé léraléraléra bí oṣù kó gbé léraléra ọdún méjì kó gbé ní oṣù oṣù oṣù ẹyọ kọ̀ọ̀kan kó mẹ́yọ kọ̀ọ̀kan oṣù kọ̀ọ̀kan wá kẹwàá wo nǹkan kẹwàá wo nǹkan tó kẹwàá wo kẹwàá wo ọlọ́run ah, ṣé tọ́ wọn ta bá lé ní tàbí wọ́n bá lè yan báyọ̀ ṣọ́ tàmọ̀nà ẹni tẹ tẹ tẹ sún sún sún sún sún sún tẹ ṣépè ṣépè ṣépè tẹ ṣoríṣiríṣi fún ó wá yọjú sí yín ẹ wá ní ó ṣe báwo kò ṣe ní ṣe báwo ẹ náà ṣe bákan sí i gbogbo àbá tiẹ̀ máa ṣe wo nǹkan tó ń ṣe lórí social media ó ṣó tọ́ sí wọ́n ṣá ṣó tọ́ sí ẹ. ṣó tọ́ sí ẹ abiyamọ kò gbọ́dọ̀ máa ṣe gbóra màmá tó ń ṣe lórí social media ó ti ó ti ó ti overdo things jù o ti overdo things I will, I will never come here to tell you lie o ti overdo things you over tó bá you overdo dọkasi you overdo o on this social media dọkasi you overdo o ah tms you overdo things o ah dọkasi you overdo o ta ló sọ pé o. Over, you, you overdo things. Ta ló sọ fún ẹ? Gbogbo àwọn nǹkan tó ṣe lórí social media lẹ́yìn kó máa lọ wo ó yẹ kó máa lọ tọrọ ìdáríjẹ́ kó lọ wá orí àpáta kan pé Jésù mo dé orí àpáta kó lọ máa yí bẹ̀ ni ìdáríjẹ́ ẹ̀ṣẹ̀ ńlá gan ló yẹ kó máa lọ tọrọ. Ìdáríjẹ́ ẹ̀ṣẹ̀ ló yẹ kó lọ máa tọrọ lọ́rọ̀ ṣé wọ́n lọ́rọ̀ kan lẹ́nu o ní nǹkan kan tó lè tó lè mú ṣe lẹ́nu this time ṣé o láwìjàre ṣá ṣé wọ́n láwìjàre if i tell you you o o o overdo things overdo things tí n bá lo jẹ̀bi o jẹ̀bi gbàgbé wèrè tó o bá sọ fún èèyàn pé èèyàn jẹ̀bi ẹni jẹ̀bi because i have nothing to collect from anybody go and sit down ẹ lọ wá bí jókòó sí èmi ò sínú ẹni tó máa ń bẹ̀ wá tan ìjọ mi ò mi ò ráyè kí torí kò sí nǹkan tẹ́ni kankan fẹ́ fún mi mo fi ọlọ́run búra kẹ́tí gbogbo yín tó máa sọ kẹ́ tó máa sọ̀rọ̀ kí social kí máàkì tó kó tó àpúrùfù Facebook pé ká máa sọ̀rọ̀ náà ọmọ tèmi ti ń wà ní òyìnbó náà ti ń kàwé ní òyìnbó ni mo ti ń lọ sílùú òyìnbó mo ti ń lọ mo ti ń lọ sílùú òyìnbó mo ti ṣayé mi gidigidi gan kán ní kí n ṣọlidé mo ti lọ gidi gan. China tí mo fẹ́ lọ ní tí mo fẹ́ lọ recently ó máa pé sixty sixty five times tí mo lọ sí China six five times tí mo lọ sí China kí n má lọ sọ àwọn ìlú tó kù mọ́ ìfàtọ̀ ọ̀gá ni mí so mi ò sínú pé kínní bẹ́ẹ̀ bá wọ business class I have done that before bẹ́ẹ̀ bá lẹ wọ ẹwọ first class I have done that before tí mo ní with proof mo ní certificate mo ní certificate ní pé ibi ibi fọ́tò tó yà kọ́níkẹ́ ọ̀jáyé mo jáyé mo wọ Emirates emirate gọ́mọ̀ kan wọ̀ mo wọ Qatar Etihad látòrí seventy nine thousand ni mo ti ń wọ̀ lọ sí Dubai ni mo ti máa wọ̀ lọ sí kínní tí mọ́tò máa gbé wa dé eh, mọ́tò máa gbé wa dé eh, ibi eh, kí lorúkọ bíbà ṣẹ́ẹ̀sì tó wà mọ́tò ló máa gbé wa dé ṣẹ́ẹ̀sì tó wà mo wọ débẹ̀ ni mo wọ mo wọ dákúdànù ìgbà ọmọ mi wà ní wọ́n wà ní Canada University Dubai tí mi àti kínní ó sẹ́ wọ́n wà máa rìn náà mo lọ mo lọ èmi lọ mo travel dànù dákù èmi ò ń ṣe mi ò sí náà ẹni tó ṣe ń gbé kinní ní ìsìn àwọn ẹwà ẹ̀yin tá ìwọ pléènì rí ẹ̀yin tá èdè kiri gbogbo orí burúkú títọ́ ẹ sábọ̀dù ṣe ń ṣe yẹn ọ̀nà jìgàn ọ̀nà jìgàn kó máa travel lẹ́ẹ̀mẹrin lẹ́ẹ̀mẹrin lóṣù ẹ̀ẹ̀mẹrin lóṣù tó máa fi kú ọlọ́run kò tí ì lè mi bá ọ̀nà ẹ̀yìn ló wà ẹ̀yìn ẹ̀yìn ló sì wà torí àti ẹ̀kọ́kọ́ China sixty five times mi yà á pé ó máa lọ China yẹn kó tiẹ̀ kọ́kọ́ lọ sixty times kò pé náà kí n tó mọ̀ pé yes ó ti rìn ó jìnnà síra wọn náà ìgímú jìnnà sórí. tọ́kì tó dẹ̀ ṣe tó dẹ̀ ń lọ yìí mo mọyì gbogbo à ń kà bó ṣe ń lọ tọ́kì náà wàhálà kò tí ì rìn tóbi torí ìgbà kan tọ́kì ṣe airline ni mò ń lò àtúnwọlé àwa ti ṣe bísínẹ́sì dànù ó lọ́wọ́ bí ẹ lọ́wọ́ bí jókòó sí gbogbo èèyàn máa gbélẹ̀bọ tó jẹ́ pé orí social media Facebook ló sọ yín doge yẹn tàbá téèyàn bá sọ̀rọ̀ ẹgbẹ́nu yín dákẹ́ kẹ lọ́wọ́ bí jókòó sí kẹ gbẹ́nu ń sàn ẹ lọ́ máa jọ bẹ̀rẹ̀ ẹni nǹkan ṣẹ̀ jọ lójú not somebody like me don't come here to tell me àwọn ta ló fẹ́ máa fún ní rubbish rubbish and nonsense àní àdáadáa àwọn lè fẹ́ máa fún ní ibi tó fẹ́ dúró sí àwọn tí ilẹ̀ máa lọ máa control àwọn tẹ́ bá ti rí àwọn arebi pa tẹ́ ìjọba ara yín lórí social media àwọn ilẹ̀ máa máa lọ bá sọ̀rọ̀ not somebody like me when you come to my territory i will correct in fact màá fún ẹlẹ́gbàá bíi bébì ni don't come to my territory torí mo mẹ́rin tí mo tó mẹ́rin tí mo jù lọ tó bá kẹ́mi náà ní nàìjíríà ìkọ́ ọmọ mi máa kàwé nàìjíríà kọ́ ọmọ mi ṣayẹ̀wò nàìjíríà bóyá ẹ̀kọ́ ń gbọ́lùdé lọ wọ́n ń bọ̀ ni a máa mọ ipò jura wọn lọ a jọ everybody a ti mọ level a ti mọ standard yẹn tí ò bá jẹ́ kan náà lùdọ̀kásì yẹn wá bá mi wá ká mi mọ́ ṣọ́ọ̀bù mi èmi ẹni tó yẹ kí most of you kẹ́ máa gbàdúrà pé a woman is very nice woman fa she is very very cool gentle tó bá yẹ pé ijọ́ yẹn ijọ́ tó wà yẹn kán ti mú kán ti ṣáná sí lára kọ́kàn dá jẹ́ ìmọ̀ kọ́kàn mọ̀ọ́mọ̀ ma wọn ò ní fẹ́ jó tán kọ́kàn jó pàtì kan nú ara ẹ̀ kó ti jẹ́ pé sáìdì kan kó yẹra rẹ̀ because àwọn kan máa ṣe wọn ní kíá ẹ̀wọ̀n tó máa lọ bóyá bí ọdún kan ọdún méjì wọ́n ti dé bọ́ mi kàn fẹ́ èmi ò fẹ́ máa gbogbo enjoyment ayé mi fẹ́ mi sí ẹ̀ báyìí pé kàn ti ṣe kàn ti yá kẹ́nìrẹ́ kẹ́nìrẹ́ kàn ti wá ẹ̀ ẹ ti mọ̀ epo jura wọn lọ kò ní rí irú ẹ̀yìn irú ìrìn bẹ́ẹ̀ yẹn mọ́ à ń sọ̀rọ̀ ẹ̀ ń ṣe yàmàyàmà àwọn ta lẹ́gbẹ́ yín bìbà ṣe wà ókè ni ẹni tí mi ò pàdé street mi ò rí street ó lóun rìn títì so ó kàn máa rìn títì lọ láti inú ṣọ́ọ̀bù mi tá a máa tilẹ̀ tá a máa ti pọn ac tá a máa ti ibẹ̀ inú tí mo ti wà nú lọ́ọ̀ yẹn mo ti wá rẹni tó ń rìn títì lọ. àbẹ́ ẹ̀gbóhùn mi ni tí mò ń bí lè pé kí ló wá ṣe ń ṣọ́ọ̀bù mi kí ló wá ṣe ń bí ẹ ni ṣé ẹ̀gbóhùn ni ẹ ṣáàjò manipulator ṣáà and you expect me to be coming and she, the person start coming online every time láti máa attack mi ṣe ya wèrè ni and you expect me tell me tó bá ti rásá ẹ̀ máa dákẹ́ ìbá wá dákẹ́ fún yín ìyálà ìyá Esabod gan mo dákẹ́ fún ìyálà ìyá ìyálà ìyá ìyá tó bí ìyá Esabod gan ìyá ẹ̀ tó bínú kòtò gan mo dákẹ́ fún ká máa sọ pé èèyàn máa sè kí lẹ ní tẹ́fẹ́ sọ fún mi kí ni nǹkan tẹ́fẹ́ sọ fún mi má kúrú màá yín dọ́gba ẹ̀yin spíkà náà dà ẹ̀yin lọ́rọ̀ mi lẹ́nu ni ṣe lọ́rọ̀ mi lẹ́nu ni ẹ̀yin lọ́rọ̀ mi lẹ́nu ni ẹ rò pé tèmi náà bá ń gbà búrọ́dù tó yẹ pé àjọ àjọ ń ṣe kọ́ńtẹ́ǹtì gbogbo ohun tá à ń gbé tá a máa gbé sẹ́gbẹ̀ẹ́ àyẹ̀ta tó jẹ́ mi náà wà bẹ̀ tó jẹ́ pé ọmọ mi wà bẹ̀ tó jẹ́ pé ọmọ mi wà tó ọmọ mi náà mọ̀ set ẹ lè rí crowd ẹ̀yin lè rí crowd tó mi nígbà tèmi wà nàìjíríà tèmi ríru crowd gbà tí mo wà nàìjíríà tèmi tèmi ń wà bíbà tèmi wà nàìjíríà ọlọ́run dẹ̀ fún mi tí mo náwọn èèyàn tèmi àwọn tó ń wò mí nàìjíríà náà pọ̀ sí ẹ rò pé tí bá wà ní Canada kó jẹ́ ìlú yẹn lèmi gbé kájọ wà nílùú òyìnbó ata ti tó ẹyọ àti dùn ẹ lè rí káàdù tí bá ní torí ẹ lọ́rọ̀ mi lẹ́nu. ojú òní tì í èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá fún mi gbogbo àwọn tó ń support àwọn tó ń support dọ̀kátì ọ̀hún gan-an wẹ́dà wọ́n sì wà wọ́n wà lé nàìjíríà wọ́n wà ní anybody àbí wọ́n jẹ́ anybody wọ́n bí ìyá aláìjà ìyá ìyá aláìjà wọn rẹ kọ́ gbójú wọn jáde sí mi wọ́n máa ṣe underground ni ẹ tó wá fẹ́ bèmí ìjà kó wá fèsì mọ́ bá ní Elizabeth tí màá ní fèsì ẹ̀ squarely màá fèsì ẹ̀ títì màá fèsì ẹ̀ anywhere àjọ máa fèsì ara wa ṣé bá jọ wà nàìjíríà ni kò wá ya wọn wọn lẹ́mìí ẹ̀ ni wọ́n rán wọ́n rán ẹ̀yìn ìṣàwùrù sí èmi ọba ní Elizabeth tó bá lẹ́mìí tí ìyá aláìjà wọn tẹ́mi ìyá wọn bá gbénu kòtò kọ́fẹ́sì mi tán bá ti rí mi ṣe bí wọ́n gbogbo ọmọ ṣọ́ọ̀bù mi. ẹni tó bá ti bí ìyá ẹ̀ kú nínú àwọn tó ń rán síta ọ̀hún lè fèsì mi náà èyí tó tó ń jáde tó jẹ́ tó jẹ́ ṣàpáànù wọn wọ́n bí ìyá ẹ̀ rí kó dárúkọ mi ẹ rí kó dárúkọ mi rí ẹ wá náà tó lówó nu ẹni kan dárúkọ mi tọ́ ẹni tó bá ti bí ìyá ẹ̀kú kó dárúkọ mi nu wọn wàláì tó bá rí mi ìta wàláì wọn máa pretend kí mi ni wọn bí ìyá wọn rèé ṣàlù èmi ò èmi ò èmi ò ṣe kíní o mo lè má lówó lọ́wọ́ o bọ̀ wà láì nàìjíríà láyé kò sẹ́ni tó le fọ́ pada mi lójú ẹ lè fọwọ́ padà lọ́ọ̀ lójú torí mi kọjá yàrá mi nkan tí ìlú fẹ́ ni mò ń ṣe mo de ma ń sọ ẹ má ṣe nǹkan tí ò dáa bójú ọmọdé ni ẹ má ṣe nǹkan tí ò dáa bójú àgbàlagbà ni ẹ ma ṣe nkan ti o da kọ́ bá ní ohun tí mo fi ṣe most of you kò ju pé nàìjíríà ọlọ́run tẹ bá ní kò ní dáa màá lọ ọlọ́run abáwá ṣe ó máa dáa tẹ bá ní kíní kan màá ló máa ṣe wà ókè tẹ bá ní kíní kan orí nàìjíríà máa da òun lè ṣe tèmi kẹ́ẹ̀dẹ̀ sọ́dọ̀la àní kpc máa rúlù mọ́ kódà another party ló ṣì rú wàláì nàìjíríà is my country òun ló òun ló jẹ èmi lójú gún ju gbogbo ohun tẹ́yìn ròyìn lọ because i want the best for my country that's all mi ò dẹ̀ṣẹ̀ pé mo fẹ́ràn nàìjíríà that's it mi ò lẹ́ṣẹ̀ anybody lọ́wọ́ But pé kankan ni wá máa dúró pé kinní tẹ bá rò pé ẹ àwọn politician yẹn bóyá mi ò gbowó lọ́wọ́ politician o politician ò bọ́ mi o mi ò jẹun lọ́wọ́ anybody o mo fira mi sí ipò ọ̀wọ̀ náà ṣe ń respect respect yẹn dẹ̀ máa wà tí Jésù máa fi dé ni torí mi ò ń kọjá àyàrá mi mi ò ń ṣe olórí burúkú bíi ti ẹ̀yin ló jẹ́ pé gbogbo onú ilé ẹ má máa ṣe tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ kiri ni gbogbo ẹran jíjẹ ni ó yẹ kí wọ́n wá láti ó yẹ kó tì lóyìnbó wá kó wá tì mí mọ́lé láìṣẹ̀ láìrò ó yẹ kó wá kó wá lù mí mọ́nu ṣọ́ọ̀bù mi tán at the end of the day kẹtù gbé mi lọ station kí tún lọ ṣẹ̀wọ̀n kó tún dé kó tún mú mi kó tún ní tún lọ ṣẹ̀wọ̀n mi ó yẹ kó rí bẹ́ẹ̀ tó dí kí ló ṣẹlẹ̀ torí contribution sí development of Nigeria torí o ti ń kó àwọn ọmọ kan o ti ń fún àwọn kan lóúnjẹ ìwọ náà ló ń fún mi lóúnjẹ ó dẹ̀ wá kó wá mọ̀ mi kó wá lu èmi pa sílé ó yẹ kó wá lù mí parí fún sílé tó náà sọ pé àwọn kan orí àwọn tó ń ṣe láàánú orí àwọn orí àwọn tèmi tí n bá forí àwọn tí mò ń ṣàánú tí n bá fi tí n bá fi fèsì yín ẹ mọ̀ pé jura wọn lọ tèmi bá gbé orí àwọn tèmi ṣe láàánú síta ẹ mọ̀ pé jura wọn lọ àwọn tèmi ṣe láàánú gan kí n kàn kó mẹ́rin síta lásán kí ni ó yá nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ pé jura wọn lọ ẹ rò pé mi bá yín ya fọ́tò kiri mo bá yín gbé cameraman kiri mi ò mánú sọnù òṣì tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ jẹ́ ká gbádùn tẹ́ ẹ̀ jẹ́ kó nílé rí mi tó jẹ́ gbogbo èèyàn lẹ́fẹ́ gbogbo èèyàn lẹ́fẹ́ sọdẹrú lábẹ́ yín ẹ wá bí lọ́jọ́ kò sí o